الحمد لله الذي جعل شهر رمضان أفضل الشهور وجه العام وأسبل فيه الفضل والإنعام وشرف أوقاته على سائر الأوقات وفضل أيامه على سائر الأيام وقصه على سائر الشهور بمزيد من الفضل والإكرام وعن ما ناره بالصيام ونور ليله بالقيام أحمده وأشكره على إحسانه العام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له المتفرد بالكمال والتمام وأشهد أن محمدا عبده ورسوله أفضل من صلى وصام وأتقى ومن تهجد وقام صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا أما بعد فيا أيها المسلمون لقد اختص الله سبحانه وتعالى شهر رمضان بفضائل كثيرة اختصه بالصيام ونزول القرآن فيه ومضاعفة الحسنات ويا عباد الله أمة الإسلام يطل عليكم بعد أيام قليلة شهر كريم وموسم عظيم خصه الله تعالى على سائر الشهور بالتشريف والتكريم أنزل الله فيه القرآن العظيم والذكر الحكيم وفرض فيه وفرض صيامه على أمة الإسلام شكرا على هذا الإنعام والفضل العميم جعل صيامه أحد مبادئ الإسلام التي لا يقوم على غيرها ولا يستقيم وسن لكم نبيكم صلى الله عليه وعلى آله وسلم قيامه وهو شهر, شهر الخير والبركات شهر إجابة الدعوات شهر إقامة العثرات شهر إقالة العثرات شهر مضاعفة الحسنات شهر الإفاضات والنفحات شهر عتاق الرقاب الموبقات شهر لا يعدل به سواه من الأوقات الحسنة فيه بألف حسنات فيما سواه والفريضة فيه تعدل سبعين فريضة لمن تقبل الله مولاه منه مولاه فيا ذوي العقول السليمة والهمم الآلية والمطالب الرفيعة الثانية اغتنموا أوقات شهر رمضان بالجد قبل فواتها واعزموا على هجر البطولات البطالات فصل من صام من صامه وقامه لله سبحانه وتعالى عباد الله استقبلوا شهر رمضان بنية واحتساب وقد أخبر نبينا صلى الله عليه وعلى آله وسلم فيما صح عن عنه أنه قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أمة الإسلام لقد كان نبينا صلى الله عليه وعلى آله وسلم يبشر أصحابه يقول قد جاءكم شهر رمضان شهر مبارك كتب الله عليكم صيامه فيه تفتح أبواب الجنان وتغلق فيه أبواب الجحيم وتغل فيه الشياطين فيه ليلة خير من ألف شهر من حرم خيرها وقد حرم ذكر في بعض الآثار أن الله تعالى أن لله سبحانه وتعالى موضعا حول العرش يسمى حظيرة القدس وهو من نور وفيه ملائكة لا يعلم عددهم إلا الله عز وجل لا يعلم عددهم إلا الله عز وجل يعبدون الله لا يفترون الساعة وإذا كانت ليالي رمضان استاذنوا ربهم عز وجل أن ينزلوا إلى الأرض ويحضروا مع أمة محمد صلى الله عليه وسلم صلاة تراويح وكل من مساهم أو مساه سعد سعادة لا يشقى بعدها أبدا لما لما سمع عمر رضي الله تعالى عنه ذلك قال نحن أحق بهذا الفضل والأجر وجمع الناس على صلاة التراويح رضي الله تعالى عنه وأرضاه ọpẹ́ ní fún ọlọ́mọ ọba ọba tí ọpẹ́ tọ́ sí ọba náà ni ọba tí ó ṣe oṣù rọmọdán fún wa ní oṣù tó lóore jù ní gbogbo orílẹ̀ ayé ọlọ́mọ ọba yìí kí ọdá ó sì fi àwọn ọlá àti àwọn ìjẹra tó pọ̀ sínú oṣù rọmọdán ọlọ́mọ ọba yìí bákan náà ó gbé àwọn àsìkò ní oṣù rọmọdán ó gbé níyì púpọ̀ lórí gbogbo àwọn àsìkò pátá ọlọ́mọ ọba yìí kí ọdá ti ṣe àwọn ọjọ́ oṣù rọmọdán ó ti ní àwọn ọjọ́ tó ṣe kí ó lékè ó lọ́lá lórí gbogbo àwọn ọjọ́ ọlọ́run ta lẹ́tà lórí gbogbo oṣù pẹ̀lú àdékún nínú ọlá àti ìgbẹ́ àti dáadáa àti ọrẹ ọlọ́run bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni gbogbo ẹni yóò sọ bá jẹ́ pé ọba lo ọ̀sán rẹ̀ láti fi gbàwẹ̀ fún ọlọ́run tó sì san ìmọ́lẹ̀ òru rẹ̀ pẹ̀lú ìsẹ̀nàfílà fún ọlọ́run ọba gbogbo wọn wọn yóò lè tọkọ níwájú ọlọ́run ó dúpẹ́ fún ọlọ́run ọba náà sí ọlọ́run ọba náà lórí àwọn ìdẹ̀ra rẹ̀ tó jẹ́ sí gbogbo gbòòtó ṣe fún wa àti tó ojú ẹni kíkó sí ẹni tí ìjọ ti tọ́jú lódodo àti ọmọ subhanahu wa ta'ala ọlọ́run ọba olóró fún kò lẹ́gbẹ̀rẹ́ àfọlájúwe ọba ọ̀kan tó ní ọba tó jẹ́ tó nìkan náà lọ́ba tó gbé ojú ẹni kíkó dájú alẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹlú ti ọlọ́run ọba ní òjíṣẹ́ rẹ ni òun ló lọ́lá jù lẹ́ni tí ó kírun fọlọ́run tó ti gbà wẹ̀ òun ló ti páyọ̀ ọlọ́run ọba jù nínú ẹni tí jíjẹ sinapila fọlọ́run ọba lóru ìgbẹ́ ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ àti orí ajé ìjẹta rẹ̀ fọmọ bá

gbogbo àtàjọ ló ti ọlọ́run kó máa ti dá oṣù Ramadan ń bọ̀ wọ́n fún fẹ́rẹ́ fẹ́lẹ́ wa lórí báyìí nígbà tí òní jẹ́ ogúnjọ́ nínú oṣù Ṣàìbán ní fourteen forty hijira nínú Muhammad sallallahu alaihi wasallam oṣù Ramadan ilé tẹ́tù rẹ̀ ń bọ̀ láìpẹ́ pẹ̀lú àwọn ọmọ subhanahu wa ta'ala àwọn ọjọ́ péréte òun náà ló kù lé wa lórí ti oṣù Ramadan tí ó fi bá wa àti ọlọ́run bá kókè kọ́kọ́ wa lórí dáadáa àti ọ̀rọ̀ àti ìfáyà rẹ̀ gbogbo táàtì fi gbà náà ní àrísìkí dálò àti àlàáfíà ara àti ìtẹ̀lé sọ́nà ọba kọ́lọ̀ tó lórí ọ̀gbìn àti ẹ̀kọ́ ọ̀gá wa. oṣù ramadan oṣù alápọ̀lé ni bákan náà kọ̀kọ̀ tuntun ọdún kan tó tóbi ni ọlọ́run bá dá sàlẹ́sà lórí gbogbo àwọn oṣù pátá pẹ̀lú kọ́lọ̀ tó ní adìyẹ oṣù àti oṣù alápọ̀lé ọlọ́run sọ Al-Qur'ani Karim kalẹ̀ nínú rẹ̀ àti ìrántí rẹ̀ lọ́jọ́ ìrántí ọlọ́run ọba lọ́jọ́ ìrántí ọba ọ̀jọ̀gbọ́n bákan náà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti gbígbà ó ti ní ọ̀ràn yẹn lórí àlùfọ́mọ́ islam láti máa fi dúpẹ́ fún ọlọ́wọ́n bá lórí gbogbo àwọn ìjẹ́ra tó ti fún wa àti ọlá rẹ̀ tó ti kó gbòòrò lé wa lórí ọlọ́wọ́n bá ilé ti gbígbá rẹ̀ nínú oṣù Ramadan ní ìkan nínú àwọn ìpìlẹ̀ tá a mọ islam lé lórí tó ti pé islam ò lè dúró àyàfi lórí rẹ̀ pẹ̀lú àwọn tó ti gbogbo àdẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣe ní ìlànà lé wa lórí láti dìde ṣe náfìlà nínú oṣù náà oṣù orin òun náà ni oṣù Ramadan oṣù ọ̀pọ̀lọpọ̀ ìbùkún oní oṣù Ramadan oṣù gbígbà àdúrà ní oṣù Ramadan oṣù tí àwọn àṣìṣe ẹ̀ṣẹ̀ máa ń kéré púpọ̀ oní oṣù Ramadan oṣù tí ẹ̀san ẹ̀ṣẹ̀ olóore tí máa ń pọ̀ lóṣù Ramadan oṣù tí ìdàgẹ̀rẹ̀gẹ̀rẹ̀ orí ọlọ́run àti ìkẹ́ ọlọ́run ọba àtàánú ọlọ́run tí máa dà lórí àwọn ẹrú rẹ̀ òun náà lóṣù Ramadan oṣù tí ọlọ́run ọba ìrèké ọlá máa ń kọ́ fún àwọn ẹrú tó ṣe oṣù tó ṣe é gbé kò sí oṣù kan tó ṣe déédé rẹ̀ nínú gbogbo àwọn àsìkò ayé òun náà ló sọ Ramadan àti pé oṣù Ramadan ni ọlá tó pọ̀ ẹ̀san tí a bá ṣe ẹ̀san dáadáa tá a bá ṣe nínú rẹ̀ ẹgbẹ̀rún ẹ̀san lọ́lọ́wọ́n bá ilé ìjọba fi máa san ilé san sí èso ti fáa dé sí ìsinú oṣù Ramadan bẹ́ẹ̀ ni iṣẹ́ ọ̀ràn yẹn ti ọ̀ràn yẹn ti tá a bá ṣe nínú rẹ̀ yóò ṣe déédéé àádọ́rin ọ̀ràn yẹn tá a ṣe nínú ìsòsè Ramadan yẹn ni pé nígbà tí a bá mú ojútó ìrún ọ̀ràn yẹn lápẹẹrẹ tá a ti nínú oṣù Ramadan ẹ̀sán rẹ̀ ti déédéé odidi ẹ̀sán sẹ́fúntì tí tí èyí bá ti pé inú oṣù Ramadan bá ní ṣùgbọ́n ní Ramadan ẹ̀sán sẹ́fúntì rẹ̀ ni wọ́n san wá gbogbo àwọn sáájú onílàákàyè tó lálàáfíà dáadáa gbogbo eléyìí ń bá tó ká gbogbo àwọn tá à ń wáyé kò tọ́ka níwájú ọlọ́wọ́n ọba ní kò tọ́ka rere ẹ̀yà jíká kó àsìkò láti ní ìgbáradì múra kalẹ̀ fún oṣù Ramadan tí kò lọ́nà fọlọ́ ka mụ kalẹ̀ fún pẹ̀lú ìgbìyànjú síwájú kó tó di kí àsìkò rẹ̀ yọ bọ̀bọ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká ní ìdàmúlẹ̀ dáadáa lórí ìṣiṣẹ́ oṣù Ramadan pẹ̀lú tẹ́tọ́ náà bá fẹ́ nínú rẹ̀ ká sì yan gbogbo àárí kan má ṣe kan ká yan gbogbo ẹ̀ lódì gbogbo àárí tẹ́ má ṣe ká lódì gbogbo àwọn nǹkan tí ò ní jẹ́ ká gbogbo àtàjẹ́ bákan náà ọlá ń bẹ fún kéèyàn tó dìde ṣe nájúlà nínú rẹ̀ fún ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo àwọn ẹrú sin ọlọ́run ẹjẹ́ àdójúkọ oṣù Ramadan pẹ̀lú àníyàn tó dáa pẹ̀lú ìfi gbogbo àwọn àsìkò wa láti fi wá ìṣòro sẹ́sọ́dọ̀ ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ gẹ́gẹ́ bí anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kò ti fún wa níròyìn nínú nǹkan tó lálàáfíà látọ̀dọ̀ àlẹ́ sọ́dọ̀ wípé ẹni yóò sọ bá gba àwọn oṣù Ramadan lẹ́yìn tó fi nígbàgbọ́ sí ọ̀dọ̀ ọlọ́run tó sì fi wá ọlọ́wọ́n ọba ìdíje olóńtà mójúkó àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti gba wájú ọlọ́wọ́n ọba mójúkó rẹ̀. bẹ́ẹ̀ni ni yóò sọ bá dìde sẹ́dáfíà nínú oṣù rọ̀mọ́dán lẹ́ni tó ṣe é gbé ó ní ibi nígbàgbọ́ sí ọlọ́run tó sì ní àgbèrè ẹ̀sán rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti síwájú fún un. ẹni yóò sọ bá tún wá dìde sẹ́dáfíà ní òru lẹ́yìn láti kọ́lé lẹ́ni tó fi nígbàgbọ́ sí ọlọ́run tó sì ní ìrànkẹ́ ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ìlú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó tún ní kí anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó tún tún wá nú gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bí ṣe máa ń tún àwọn sàhábà rẹ̀ nínú nínú oṣù ramadan nígbà tí ọba fẹ́ wọlé báyìí anabi a máa tún wọn nínú pẹ̀lú orin tó pọ̀ àti dáadáa tó pọ̀ nínú rẹ̀ anabi sallallahu alayhi máa ń sọ báyìí pé gẹ́gẹ́ bí àfọwọ́ àbúrò wọn ti gbà wá náà ó ti ń bẹ anyị ìtòsílẹ̀ na ń sọ wípé kọ̀díjà akum shahru ramadan oṣù ramadan ti wá báyìí báyìí o oṣù ramadan ti dé báyìí àdébí máa ń sọ bẹ́ẹ̀ fún àwọn sọ̀hábà lójú ayé rẹ̀ nígbà tí oṣù ramadan bá dé mubarak oṣù oníbùkún ni oṣù ramadan kataba allahu alaykum siyama ọlọ́nkọ́ gbígbáwẹ̀ nínú ramadan náà fi hàn ọ̀nà jinan wọn a máa sí gbogbo ilẹ̀kùn àlìjánná kalẹ̀ nínú oṣù Ramadan wọ́n tó kọ́lá kó fihi abwabu jahim gbogbo àwọn ilẹ̀kùn náà wọ́n sì ti gbogbo ẹ̀ pínpínpín wọ́n tó kọ́lá fihi shayatin gbogbo àwọn èṣù ọ̀daràn èṣù ìtọ́jẹ́ sẹ́yìn àti tàdìjànú wọ́n dè wọ́n ní sẹ́kẹ́sẹkẹ̀ lọ́wọ́ lọ́rùn lẹ́sẹ̀ wọ́n dè wọ́n mọ́lẹ̀ wọn ò ní lè sòkò káàkiri láti máa da àwọn èèyàn láàmú mọ́ gbogbo àwọn tó wọ́n jẹ́ àwọn ṣàyàpín bí ti ṣe wọ́n nìyẹn bíi ilé oru ń bẹ nínú oṣù rọmọdọ́nì yẹn òru yẹn o lóore ju ẹgbẹ̀rún oṣù lọ a sì mọ̀ pé ẹgbẹ̀rún oṣù lóṣù tó yàtọ̀ sí oṣù tó jẹ́ pé kò sí oṣù rọmọdọ́nù rẹ̀ tàbáníkà wò ó a pé eighty three years four months ọdún mẹ́tàléní ọgọ́rin àti odidi oṣù merin òun náà ní ẹgbẹ̀rún oṣù òun náà ní í ṣe dáadáa iṣẹ́ olóore ìjọsìn dáadáa tí yẹn bá ti láti rere nínú oṣù nínú òru lẹ́lẹ́sìn kọ́dírì ẹ̀yọkan

رحمه الله تعالى وصباح فيه قال بعض العلماء وني أفاك أقول مصيبي هذا الحديث وني حديثي أنجى أصل في تهنئة الناس بعضهم بعضا أنجى إفلة nípa kí apá kan ènìyàn kí wọ́n máa kíra wọn kú oríire kí apá kan máa kí apá kejì rẹ̀ kú oríire bìṣáhì ramadan pẹ̀lú dídé oṣù ramadan kéèfà láyé bùsùlùmí kí wá lóde tí múmi ní òní máa dunnú bí fatihi àbíwá àbìrì jinan pẹ̀lú bí ọlọ́run ọba ilé fiọ́lá ti sílẹ̀ fún gbogbo àlùjánnà kalẹ̀ ẹ̀fọ́lá yabṣẹ́rẹ́ mọ́tìnìl bọ́ọ̀lù ẹni tó jẹ́ ẹlẹ́sẹ̀ òsè ní máa dunnú bí ọ̀gọ́lìkè àdùwábì náà pẹ̀lú bí ọlọ́run ọba ilé fiọ́lá ti fi gbogbo ilẹ̀kùn náà pátá ẹ̀fọ́lá yabṣẹ́rẹ́ làákìn onílàákẹ́ òsè òun náà ni wọ́n dè ní sẹ́kẹ́sẹ́kẹ́ min aina yushbihu hadha zaman zamanon báwo wá ni níbo ni àsìkò yìí ṣe fẹ́ ju àsìkò kan nínú gbogbo àsìkò àsìkò oṣù Ramadan ìṣẹ̀lẹ̀ kọjú àsìkò kankan nínú gbogbo àwọn àsìkò tí ń bẹ láyé ọ̀rọ̀ yìí tí olùmọ̀wá ibn Rajab al-Hanbali ta'ala tí wọ́n sọ ọ̀nbẹ nínú tíra àwọn tí a mọ̀ sí làpọ̀ ibùdó màárì ní ìdí alákọ̀ọ́kọ́ ní ojú ewé ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́jọ one fifty eight àbá ọ̀rọ̀ tí ta'ala tí wọ́n sọ. ẹni tó rí ní oṣù ti wá bọ́ fún oṣù Ramadan yẹn á ìwọ̀ òun náà làwọn orin náà tún ti jẹ fún yẹn ní kó orin tó pọ̀ ó bọ́ fún rẹ̀ níbẹ̀ kọ́lọ́ má jẹ́ kí fún wa. apá kan àwọn olùmọ̀ sọ nínú apá kan àwọn wa tó ní ẹgbẹ́ ìtìọ́lá rẹ̀ ààyè yẹn wọ́n pè ní Hadiratul je ìrìnjẹ àfọ̀mọ́tòmọ́ wọ́n ní ààyè yìí ọwọ́ àlátara ìmọ́lẹ̀ ọlọ́wọ́n ọba ìlékè ọlá fi àwọn màláìkà síbẹ̀ àwọn màláìkà tí wọ́n bẹ láàyè yìí kò sẹ́ni tó lè mọ ohun táwọn ju ọlọ́wọ́n ọba náà lọ wọ́n sin ọlọ́wọ́n ọba ní ààyè yìí dáadáa wọ́n yìí sinmi ara rárá kan ṣùgbọ́n àwọn òru níṣẹ́ ni àwọn mọ̀láìkà yóò gba ìyọ̀ǹda lọ́dọ̀ ẹlẹ́dàá wa tí ọba títí tóbi ń bẹ fún àti àpọ́nlé wọ́n tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba náà wípé fọlọ́run kókó àwọn oníyọ̀ǹda láti sọ̀kalẹ̀ wá sí orílẹ̀ láti wá máa bẹ pẹ̀lú àdéhùn máa mùsùlùmí àdéhùn máa lẹ́sìn sọ́lá nínú òun tàràwíhì wa gbogbo àwa náà tó ṣe yí níṣẹ́ ni tàràwíhì ń fò wá lu tó bá ní àwa lọ kí àní kí ń ṣe lápá kọ́mọ́ bá bọ́ fún wa látara sísọ̀kalẹ̀ màláíkà wọ́n máa wá sí àyè tàràwé. gbogbo ẹni yòówù tọ́ba jẹ́ pé nígbà tí àwọn màláíkà yìí tí wọ́n dé láti kírun pẹ̀lú wa sára tiẹ̀ bá fara kí wọn tàbára tí wọ́n fara kí tiẹ̀ irú ẹni bẹ́ẹ̀ o sórí rẹ lórí rẹ tó tóbi púpọ̀ yóò ní sí orí ibú wọn lẹ́yìn rẹ̀ láéláé kọ́lọ́mọ̀ bá kó sẹ́mi àtẹnìkọ̀ kan lẹ́yìn tí ó sórí rẹ dáadáa bẹ́ẹ̀ nígbà tí afọwọ́ ẹ̀fọ́ rọ́bì ọlọ́ọ̀sì àwa alálẹ́tọ̀ sí ẹ̀sán yìí àti ọlá tó pọ̀ báyìí ọjọ́ máa ń na sàáìlá sọlá ti tarawih lọ́ba kó àwọn èèyàn jọ lórí pé kí wọ́n máa kírun tarawih kí ọlọ́run bá kọ́ba yọnu sí àfàwà Umar radiyallahu ta'ala anhu wa arda bákan náà gbogbo àtàjẹ́ mùsùlùmí shahru Ramadan mawsimu khairin oṣù Ramadan àsìkò kọ̀kọ̀ títí ìjọ́sìn tó lóore ni bẹ́ẹ̀ ni gbogbo àtàjẹ́ mùsùlùmí ọlọ́run kálọ̀ mọ̀ pé oṣù Ramadan èyí tó ṣe pé ọlọ́run ọba tí wọn lára ga jùlọ ọlọ́run ọba sàlẹ̀ sà ní àsìkò kan láti sọ àlùkùránì kalẹ̀ nínú rẹ̀ oṣù àti àsìkò tí ọlọ́run ọba ìlẹ́jọ́ láti sọ àlùkùránì kẹrìmì kalẹ̀ nínú rẹ̀ tó sì jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó lápẹ̀lẹ́ jùlọ àwọn ọ̀gbẹ́ àsìkò yẹn àsìkò ẹ̀sà ni àsìkò yẹn àsìkò tó lóore ni. bákan náà ọlọ́run ọba ìlẹ́jọ́ láti oṣù yìí àti Ramadan ọlọ́run dé ní oṣù kan tó ṣe yí pé ìgbàgbọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò tún máa jẹun sókè sí dáadáa tí yóò tún máa pọ̀ sí i bẹ́ẹ̀ fi ìyàtọ̀ sí àárín òtítọ́ àti òdodo nínú oṣù Ramadan nítorí pé oṣù Ramadan òun náà ni bátú àkọ́kọ́ ogun àkọ́kọ́ tó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn tí ó ṣe mùsùlùmí nínú oṣù Ramadan tí a ogun bá nínú oṣù Ramadan ló ti ṣẹlẹ̀ ajẹ́ pé oṣù Ramadan gángan fúnra ara rẹ̀ níṣẹ́ ni kìí ṣe oṣù ọlẹ́ kìí ṣe oṣù téèyàn máa ń kó tuntun nínú rẹ̀ kìí ṣe oṣù téèyàn máa ń káàárẹ̀ ọkàn kìí ṣe oṣù téèyàn máa ń ṣe tẹ̀tẹ̀rẹ̀ nínú rẹ̀ oṣù ìgbìyànjú oṣù oṣù ìjagun sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ oṣù oṣù ìṣe apá ọba oṣù tá a pọ̀ nínú iṣẹ́ olóore ni ṣùgbọ́n ìtọ́yàwó alẹ́nu púpọ̀ ni pé nígbà tí oṣù Ramadan bá dé ìgbà yìí ni àwọn èèyàn máa ń kó tuntun púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó yẹ ká ṣe tìlà pàtó tó fi mọ iṣẹ́ wa tá à ń fi jẹ gan tìlà ọ̀pọ̀lọpọ̀ oko tútù kò ní lè ṣiṣẹ́ mọ́ tí wọ́n bá fi di irú àsìkò báyìí ẹlòmíì ò ti hun jọ gbogbo ti ń jálá bíà yóò ti kú lára ẹlòmíì àwọn àmọ́ rẹ ẹlòmíì o lè lọ bu omi sórí fóòmù tí fi ń sùn yọ máa yí mọ yọ máa yí mọ yọ máa béèrè pẹ̀lú àkùn sásìkò sínú ti tó ń ní à lórí gan wọ́n ní ọ̀dà yẹn gbọ́dọ̀ pé sọlá tó dókòrì báyìí kó lè dìde kọ̀ọ̀ká lọ kó dé ká lọ sí sọlá subhanallah ẹlòmíì yóò ti rẹ̀ ẹ́ oṣù rọmọdán làwọn tó lóore jù wá lọ lọ jagun fọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run sì ní kí wọ́n ṣẹ́gun ọlọ́run sì péré ogun ògòlè wọn lọ́wọ́ nínú oṣù rọmọdán ajẹ́ pé oṣù rọmọdán oṣù tó lágbára ni oṣù táwa náà ti gbọdọ̀ máa sapá tá ṣe gbìyànjú tá a akíkanjú nínú oṣù náà pẹ̀lú àwọn ẹsẹ̀ olóore lóríṣiríṣi ẹ wo iṣẹ́ tó tóbi táwọn sọ̀hábà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam tí wọ́n ṣe nínú oṣù Ramadan òun náà ní jagun fún ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ oṣù yìí ọlọ́run wá fi ìyàtọ̀ ó fi òǹpẹ̀ yàtọ̀ àrẹ òtítọ́ àdìrọ́ bẹ́ẹ̀ ni nínú oṣù yìí òun náà ni alùpùpù Islam ló kúrò nínú líle wọ́n ti nu agbára ọlọ́run ti alùpùpù yìí lẹ́ni tó ti pé ọbọ sínú agbára dáadáa tí ìfọ̀kànbalẹ̀ wá tó wọn nínú oṣù Ramadan nígbà tí ogun bá ti wáyé tán bákan náà oṣù ilẹ̀ náà ọba ilé kí ọlọ́lá gbogbo mùsùlùmí nínú wàhálà ìtẹ̀sẹ̀bọsẹ̀ nínú wàhálà ìnífọ̀kànbalẹ̀ lọ sínú ìfọ̀kànbalẹ̀ kò sì í gbé ọwa ó lé kéka nínú rẹ̀ lọ́nà ọba ilé kí ọlá tó gbogbo mùsùlùmí kúrò níbi gbogbo àwọn ìdọ̀tí ẹbọ ìdọ̀tí òòtà lọ sínú ìmọ́lẹ̀ Islam tó jẹ́ ìmọ́lẹ̀ tó dáa ìmọ́lẹ̀ ẹ̀sìn tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́tẹ̀wọ́gbà lọ́wọ́ gbogbo ẹni tó bá sin ọlọ́wọ́n ọba pẹ̀lú rẹ̀ ìmọ́lẹ̀ ìgbàgbọ́ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fún gbogbo olùgbàgbọ́ òdodo lọ sínú rẹ̀. nínú oṣù rọmọdọ́ọ̀nù yìí òun náà ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní kí wọ́n gba àwọn ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wọn lọ́dọ̀dọ̀ ànẹ́bí wọn láti sánmà wá sí ọ̀dọ̀ ànẹ́bí sọ̀rọ̀ sálàm pẹ̀lú pàṣẹ wá gbogbo àtàjẹrò sí ọ náà a lè ṣe kankankan láti fi tẹ̀sìn àyà àfẹ̀sìn tọ́lọ́wọ́n ọba ìlú kan láti ránṣẹ́ sí wa títí ẹ̀sìn Islam òun náà ni ẹ̀sìn òtítọ́ òun náà ni ẹ̀sìn òdodo tó yẹ kébi àtẹnukọ̀ kan ká mójútó ọlọ́run sì ní gba ẹ̀sìn kankan yàtọ̀ sí ẹ̀sìn yìí ọlọ́run ọba tí wọn láre ga jùlọ àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní sìn lóhun nìkan láì mórogún pẹ̀lú rẹ̀ látàyé àlẹ́ níṣẹ́ ní ìjọ ní yóò tún wálé kéka sí dáadáa pàápàá jùlọ nígbà tí ogun bádàrí orí kọjá lọ tọ́lá ń ṣe àfihàn lílágbára àwọn mùsùlùmí tó ti mọ́ sí ń dá rẹ̀ tó àti lílẹ̀ àwọn tí wọ́n jẹ́ kéèlè rí tọ́lá ń kọjá jẹ wọ́n pẹ̀lú bó ti jẹ́ pé àwọn ń jẹ wọ́n sì ń tún mu nínú oṣù náà ṣùgbọ́n lọ́wọ́ ọba ìlẹ́kẹ̀ ọlá ó fi agbára mùsùlùmí hàn gbogbo mùsùlùmí wà ẹ̀kọ́ lélẹ́ ìṣe fáwa náà wípé ká mú ẹ̀kọ́ tó dára táwọn tí wọ́n jẹ́ àwọn sàábé tí wọ́n múlò nínú oṣù Ramadan káwa náà ká múlò dáadáa nínú ìgbésí ayé wa káwa náà ká lè bá a rí tí wọ́n rí kí n tọ́sẹ̀lẹ̀ tí wọ́n ní dáadáa kó lè bá a ṣẹlẹ̀ sẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká mójútó iṣẹ́ eré iṣẹ́ dáadáa pàápàá jùlọ nígbà tí oṣù Ramadan bá tún dé kátó wá lé kéka ní àwọn iṣẹ́ olóore gẹ́gẹ́ bá a sàábé wọ́n ti ṣe bẹ́ẹ̀ lójú ayé àtẹ̀wọ̀ lẹ́yìn ìgbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó tún lè kọjá lọ tán gbogbo àtà àjẹrùsìn Ọlọ́run inú Ramadan yìí òun náà lọ́lọ́wọ́ bá sọ alukurani kalẹ̀ nínú òru Laylatul Qadr tọ́jú òru ìbùkún èyí tó ti gbọ́jú òru tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ó sì ti àwọn ìbùkún rẹ̀ ní tó tẹ̀léra wọn tí ń ṣẹlẹ̀ táwọn tó ti gbọ́n jẹ́ mùsùlùmí nínú oṣù Ramadan bẹ́ẹ̀ sì ni Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ nínú oṣù sáàmà tí o tó rọmọdọ́nù yìí ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti ní kí alifurkan ìyàtọ̀ ó wà láàrin àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí pẹ̀lú ogun bádàrí tí a ti sọ̀rọ̀ rẹ̀ síwájú yẹn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní oṣù yìí ó fi ìyàtọ̀ sáàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn ó fi ìyàtọ̀ sáàrin àìmọ̀ká àti mímọ̀ ó sì fi ìyàtọ̀ sáàrin ìṣìnà àti ìmọ̀nà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó fi ìyàtọ̀ sáàrin kéyìn oṣù wọn ọlọ́run yàtọ̀ sẹ́ni tó ti pé ọ̀nà ń sin òòsà tí ò lẹ́nu láti fi sọ̀rọ̀ oṣù rọmọdọ́ọ̀nù yìí òun náà ni oṣù tó ṣe ń gbé nínú rẹ̀ òun náà ni fatihu maka ti tẹ̀lẹ̀ nínú rẹ̀ náà ni ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlánìkà mùsùlùmí wọn gba maka lọ́wọ́ àwọn tó ti kí wọ́n jẹ́ aláìgbàgbọ́ èyí tó ṣe ń gbé lẹ́yìn ìgbà tó ṣe pé ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá tó ti gba maka fún àwọn mùsùlùmí ìlú maka wa ti ìlú tó di ìlú fọkànbalẹ̀ ó di ìlú táwọn èèyàn wọ̀ ní fọkànbalẹ̀ àwọn mùsùlùmí wọ̀ bẹ̀ pẹ̀lú rọrùn pẹ̀lú rọra wọ́n tún wá wọbẹ̀ pẹ̀lú àánú ọba ọlá ga jùlọ lẹ́yìn fatihu maka báyìí làwọn èèyàn bẹ̀rẹ̀ sí wọnú islam ní afuwaaj ní ikọ ní ikọ ní ìjọ ní ìjọ ní ìdílé sí ìdílé tó ń wọn dé tó muhammad sallallahu alayhi wa sallam wà á tàjọ́ sí ọlọ́run. gẹ́gẹ́ bó ti jẹ́ pé oṣù ramadan kan fún gbogbo àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ àbọ̀lá àti àwọn ìjọsìn àti àwọn ìṣẹ̀lẹ̀ tó pàtàkì nínú ẹ̀sìn púpọ̀. oṣù rọmọdọ́ọ̀nù yìí kò ní yẹ kò ní gbò yọ máa bẹ kò sì ní yé máa bẹ ní oṣù ọlá oṣù ìkẹ́ oṣù àánú oṣù ìyípadà kúònù ní ìgbàgbéra àti ìkọdíkò lójú ọ̀nà ẹ̀sìn tọ́lọ́hún lọ síbi kátají àti lójúkọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àtẹ̀ntì tẹ́lẹ̀ àti ẹjẹ́ òṣèṣọ́ lọ́hùn nígbà tí oṣù rọmọdọ́ọ̀nù náà bá dé báyìí bí èèyàn bá jẹ́ ọ̀daràn ní hundred percent tí rọmọdọ́ọ̀nù bá dé bó ṣe twenty bó ṣe thirty yọjà kúrò nínú ọ̀daràn rẹ̀ kátó wá pé òun náà ti ẹ̀ gbìyànjú bó ṣe fifty kọjá kúrò nínú ọ̀daràn ìwà ọ̀daràn tó ń rò àti pé oṣù rọmọdọ́ọ̀nù oṣù tí múyàn kúrò nínú ìgbàgbé àti ìkọjú kúrò níbi ìtọ́lọ́wọ́n bá ní ọwọ́ a máa ń sẹ́rí èèyàn lọ síbi kéèyàn tají ibi ìtọ́lọ́wọ́n kí o sì dojúkọ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ oṣù kan ní oṣù rọmọdọ́ọ̀nù ìṣẹ̀lẹ̀ ilé èèyàn jìnnà tébétébé kúrò níbi gbogbo ìwà tí ọ̀dà lọ síbi ìwà àbọ̀lá oṣù kan ní oṣù Ramadan ìyí máa ń sẹ́rí ẹni kúrò níbi ìmọ̀dì kúrò níbi ba àti ìmọ̀ ọgbà ọlọ́wọ́n ba ya yóò mú yàn kúrò níbẹ̀ yóò sì mú yàn kúrò níbi ìtẹ̀rì sínú ọ̀rọ̀ ayé lọ síbi ìlọ máa hùwà àwọn ìwà tó ṣe pé yóò mú ni ga lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ba ìwà tí ó sọ wá di ẹni tó ṣe pé yóò máa pa òfin ọlọ́wọ́n ba mọ́ tá a sì fi ga nínú ẹ̀mí nínú wà rere sọ́dọ̀ ọlọ́wọ́n ba ti ọlá rẹ̀ ga gbogbo àti àjẹrùsí ọlọ́run ọwọ́ atọ́ fún gbogbo àwọn nǹkan tá a sọ yìí kárí irú ẹ̀mí rere yìí kárí lọ́dọ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi nígbà tí oṣù rọmọdọ́ọ̀nù kálẹ̀ kọ̀kọ̀ tí ó fi dé bákan náà nígbà tí oṣù rọmọdọ́ọ̀nù bá dé tí mùsùlùmí gidi kó jẹ́ tó ṣe pé yóò so papọ̀ mọ́ àwọn ìjọsìn fún ọlọ́run ọba ìlẹ́kẹ ọlá èyí tó ṣe pé yóò sọ dẹni tó ṣe pé yóò ga sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ yóò gbé kúrò ní àgbáyé gbogbo rẹ̀ lẹ́rẹ́lẹ̀ àgbáyé gbogbo wa tí ọ̀dà lọ sí àgbáyé gíga tí èèyàn ti máa ń hùwà rẹ̀ tí èèyàn ti máa ń ṣẹ̀sìn dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. àgbáyé àwọn ẹni rẹ̀ tó ṣe pé gbogbo òru wọn ni wọ́n fi ń sin ọlọ́run ọba ọ̀sán wọn náà wọ́n fi ń sin ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọláwọn ìsinmi. àgbáyé tó ṣe ìfẹ́ ni yóò tọ́wá so papọ̀ mọ́ tọ́ba díjọ́ gbèdé irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ tí ó ọba tí sọ fún wa ní gbogbo atájú olùgbàgbọ́ òdodo kálí máa dunú kálí máa yọ tẹ̀tẹ̀ pẹ̀lú ìmọ̀ ti dáadáa tọ́lọ́wọ́n bá ní ká nàbì sọ́lọ́mù mú wa ọlọ́wọ́n bá sọ fún ànábì sọ́lá sọ́lá sọ́lá tó ní sáà àyà sixty nine dé seventy ọlọ́wọ́n bá ní wọ́n máa ń yọ fẹ́yìn rọ́sọ́ọ̀là wọ́n máa ń yọ fẹ́yìn láhà wọ́n rọ́sọ́ọ̀là ẹni yóò sọ bá tẹ̀lé ọlọ́wọ́n àtòjútẹ̀ rẹ̀ fọ̀gùlẹ́ ìkàmá ìlẹ́dínà ní àmàlọ́hù àìlẹ́yìn irú wọn bẹ́ẹ̀ wọ́n máa bẹ pẹ̀lú àwọn tọ́lọ́wọ́n bá ti ṣe ìdẹ́ra fún nínú nàbí yìí nínú àwọn ànábì ọlọ́run wọ́n ti di wọ́n máa bẹ pẹ̀lú àwọn tó ti gbọ́lọ́wọ́n bá ìlẹ́kẹ́ láti ṣe ìdẹ́ra fún nínú àwọn ẹni òtítọ́ ẹni òdodo wọ̀ṣúhadá àwọn tí wọ́n kúkú jẹ́rìí fọ́lọ́ ọba wọ́n sọ lè hẹ́ irun wọn sì máa bẹ pẹ̀lú àwọn tó ń jẹ nílé wùlá ìkàrọ̀ fíkọ̀ àwọn yìí máa lẹ́ni tá a bá ti tá a bá o ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ sọ pé dáàlíkà lè fọ́n lò mí lọ́ àjùlọ ọlá lè lè jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ilé kíọ́lá wọ́kẹ́fà billahi àlímà ọlọ́run nítorí àwọn ọbẹ̀ pẹ̀lú orú àwọn bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n ọba ìrèké láti parí ìdẹ̀rẹ̀ lé lórí kọ́lọ́m kó sèmi àtẹnìkọ̀ kan wà bẹ́ẹ̀ gbogbo àtàjọ́ lùsìn ọlọ́run ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́run ọba dáadáa gbogbo àtàjọ́ mùsùlùmí ẹ̀jẹ̀ amadu orí ọlọ́run ọba ìrèké ọlá lórí ìdẹ̀ra tí ọlọ́run ọba ṣe fún wa lórí àánú ọlọ́run ọba tó kò lè wa lórí nípa pé oṣù Ramadan ń kalẹ̀ fún gbàgbà kásì wàá máa bí ọlọ́run ọba tí Ramadan náà fi dé ọlọ́run mọ̀jà dé lórí ìnira ọlọ́run mọ̀jà ká kọlọ̀ tó jẹ́ ká dé orílẹ̀ ayé pẹ̀lú rọrùn pẹ̀lú rọra pẹ̀lú tẹ̀lé ti ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ. torí pé àsìkò yìí àsìkò ńlá ni àsìkò tó tóbi ni àsìkò tó ṣe pé pẹ̀lú rẹ̀ òun náà ni ọtọ́ ká pàdé rẹ̀ pẹ̀lú àníyàn tó dáa ní òtítọ́ ká sì pàdé rẹ̀ pẹ̀lú ìdààmú rẹ̀ lórí ìtẹ̀lélànà tọ́lọ́wọ́n ọba bákan náà ká sì wá pàdé fún pípàdé oṣù Ramadan ká pàdé rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀mí tí ó ti gbáradì tí ó ti múra kalẹ̀ láti pàdé oṣù Ramadan pẹ̀lú tawbatu sadiqa pẹ̀lú ìrònúkúwàdà èyí tó jẹ́ ti òtítọ́ ànàsó ìrònúkúwàdà tó mọ́ dáadáa wọ̀tẹ̀fẹ̀hìnrù àṣàrì káàsì jẹ́ pé ajẹ́ni tó ti pàṣẹ mọ́ra ní ìmọ̀ ọkàn àti ìmọ̀ra wa tó pé pérépéré bìlẹ̀ azmi alẹ́ fẹ́ẹ́ lè fàbọ̀ pẹ̀lú pé kánídàmù rẹ̀ lórí àtìmọ̀sí àwọn ẹ̀sẹ̀ abọ́lá wọ́n mú jáde bá ti rọ̀dá ì láti jìnnà sí gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tí ọ̀fẹ́ fẹ́mi àtẹnìkọ̀ kan wa gbogbo ata jẹ́rú sí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ìfẹ́ ilé ìfẹ́mi àtẹnìkọ̀ kan wa ẹ jẹ́ ká mójútó gbogbo dáadáa yìí aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد فقد مولا وبعد ìjọlọ́wọ́n àti ìgẹ́ rẹ̀ kí ọmọ bá òjíṣẹ́ rẹ̀ ànágbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti ogbó olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa títí tí yóò dọ̀jọ́ àlùkìyàmà kí ọlọ́wọ́n bá ilé kí ọlákọ̀ọ́bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run tó sọ Ramadan látàlàyé díẹ̀ fún wa nínú ọlá tó wà fún sọ Ramadan àti bó ti jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sẹ́ni lánàá fún wa bí a ti máa kíra wa kú oríire pípàdé oṣù Ramadan àti bá ti máa kíra wa kú oríire ìgbáradì ìmúrakalẹ̀ fún oṣù Ramadan sunna ànábì sallallahu alayhi wa sallam ni tá a máa kíra wa dáadáa pé a kú ìmúrakalẹ̀ fún oṣù Ramadan láti máa tọrọ pé kọ́lọ́n kó jẹ́ kó bá a lórí dáadáa kó bá a lórí rọrùn kó sì bá wípé tàtẹnìkọ̀ kan wa ọ̀tọ̀ yẹ káwa ní ìgbáradì fún oṣù tí wọ́n ń kí wa fún ìmúra rẹ̀ á sì máa ríro nínú ẹ̀mí wípé kí ni tí mo fi ń gbára kalẹ̀ tí mo fi ń gbáradì kalẹ̀ fún oṣù Ramadan ètò ṣe pé ojú oṣù ìbò fún oṣù rere ètò ṣe pé ń bọ̀ kí Ọlọ́run ọba kó jẹ́ kó bá èmi àtẹnìkọ̀ kan wa lórí dáadáa Ọlọ́run ọba kó sì jẹ́ kó bá wa lórí ìdùnnú àti ìrọ̀rùn àti ìrọ̀rà àti orin tó pọ̀ gbogbo àti ajẹ́ mùsùlùmí nínú dáadáa tí Ọlọ́run ọba ìlú sọlá tó ṣe fún wa nínú olùwa tó ṣe pé àwà tó jẹ́ ìlú Ìsẹ́yìn òun náà ni àánú ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti ń lé bá wa lórí pípọ̀ sí nínú ẹ̀sìn islam lórí lílékún lórí dáadáa nínú ẹ̀sìn islam àti pé ẹ̀sìn islam yìí ẹ̀sìn kan tó tóni tó ṣe yí pé òun náà lẹ̀sìn tí ó ṣẹ́kù gbogbo àwọn táwọn èèyàn ṣe lẹ́yìn islam a mọ̀ pé ìranu ni òfò ni ìdí òwúlò ni kò sọ́lá kò sọ́lá kò sọ́lá ń bẹ̀ kò sẹ́lẹ̀ fún gbogbo ẹni tó bá lọ dìrọ̀ mọ́ nǹkan ní ìtọ́yàtọ̀ sí islam torí ìtọ́nà ọba ti sọ fún wa pé wọ́n gbà nìyẹn lọ́wọ́ gbogbo ẹni tó bá ṣe é tó sì ṣe dáadáa bọ́lá wọn bá ilé kí ọlá ṣe ń fẹ́ ká ṣe é yóò máa wúyàn lórí yóò sì máa dùn mọ́ yàn púpọ̀ nígbà tí ọlọ́wọ́n bá ilé kí ọlá tí bá ń tó ń ta ìmọ́lẹ̀ ẹ̀sìn rẹ̀ sínú ọkàn àwọn tó ṣe kí wọ́n ń jẹ́ aláìgbàgbọ́ tẹ́lẹ̀ rí tọ́lọ́wọ́n bá ilé kí ọlá wá ń lílí islam ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́fọ̀ ìgbà àyà rẹ̀ mọ́ fún islam ni islam ẹ̀sìn tó dáa ni béèyàn ọba ṣe islam tẹ́lẹ̀ wọ́lá nǹkan ṣe níjọ́ tó bá wọnú islam báyìí ẹ̀sùn wo oore tí tún wá ń bẹ fúnra ẹni bẹ́ẹ̀ lóore tọ́pọ̀ dání sọ́lá sọ iṣẹ́ alìsílám yẹjú bùnmọ̀ kọ́bìlá alìsílám anábì ní máa ń pa gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ti ṣe síwájú pé yẹn tó gba islam yẹn rẹ ni ẹ̀rí pé oríire ni oríire ni tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wá ṣàánú kan nínú àwọn bàbá wa tọ́jọ́ bàbá ìkan nínú wa tó ṣe yí pé ìgbà tó pẹ́ gbọ́ọ́rọ́ ni wọ́n lò nínú àìní ìgbàgbọ́ sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ wọ́n lo ìgbà tó pọ̀ tó ṣe yí pé àánú ọlọ́run ọba ìlékè ọlá ló lé bàbá wọn ìtòkù nu ọjọ́ orí tọ́lọ́run bàbá fẹ́ ló kù wọn ò lè ṣe ìdajì nǹkan tó ṣe fún wọn lò nínú àìgbàgbọ́ ṣùgbọ́n torí ìdùnnú oore tí ànábì sallallahu alaihi ti mú wọnú ọkàn wa wípé àlì ìsìláàmù yajubbu ma qabla ìsìláàmù yóò máa pa àwọn àtìsé téèyàn bá ṣe síwájú kéèyàn tó gba ìsìláàmù náà yọ máa parẹ́ bàbá wa tí à ń sọ̀rọ̀ wọn yìí ó ṣeé ṣe kọjá pé àbá tí tẹ̀tẹ̀ máa kéde ìsìláàmù wọn báyìí bóyá ìsìláàmù ni wọn bá máa bábọ̀ jẹ́ẹ́jẹ́ wọn ṣùgbọ́n kan nínú àwọn tó ṣe pé wọ́n jẹ́ amọ̀bìtẹ̀kà nínú àwọn kan tó ṣe pé wọ́n sọ pé àwọn ń wọlé táwọn fi èpẹ́ ṣeré tí wọ́n ti pèrè àwọn láàfà irú àwọn arú àwọn òbílẹ̀ jẹ́ báyìí táwọn sọ fún wa pé kó ń kálukú wa ká jìnnà sí àwọn adáhunṣe tó fi dórí gbogbo àwọn tó ń pera wọn láàbá náà wọ́n fi èèpẹ̀ ṣeré tàbí wọ́n ń lo tẹ̀sùbá àtàbómi nílò tàbá tẹ̀lé wọn nílò irú wọn yẹn ni wọ́n kó bá bàbá wa yìí nípìnlẹ̀ ayé wọn. àwọn yẹn sì ní ní àdúgbò tó jẹ́ àdúgbò ẹ̀sìn gẹ́gẹ́ bá a ṣe máa ń wí láwùjọ tí wọ́n pè ládùúgbò mọ̀lẹ́ ṣùgbọ́n káàkiri ládùúgbò onírú ẹni báyìí ti wá tó wá sọ fún bàbá yìí pé Islam yìí sọ̀nà bàbá. ó ní Islam yìí sí ọ̀nà bàbá yìí wípé ifá ni bàbá yìí ó ṣe tí ó fi là a'udhu billahi minash shaitani rajim tẹ́ ẹ ríru àwọn wọ̀nyí báyìí láwùjọ ayé wa yìí wọ́n ń pè wọ́n láàfẹ́sì àti àfẹ́sì ni wọ́n kéèyàn máa sọ fún èèyàn wípé kọ́ máa sọ fún tí ó ṣe islam pé àkọ́sọ́nà rẹ̀ ń di islam ibi ifá òun náà lọ́nà rẹ̀ wà subhanallah ẹ wo ìgbẹ́kẹ̀lé ìgbára létí ń bẹ fún àbàbá wa sí táwọn àbá sọ. So látijọ́ tí bàbá yìí ti gbọ́ pé tí wọ́n wí nìyí bàbá takú ni pé a àwọn ará arú yín náà lọ sọ fún mi pé ifá lọ́nà ni àwọn ọmọ nìyí tó jẹ́ pé ọmọkùnrin tirikọta ní sokoto àwọn ọmọkùnrin bàbá yìí onísúnà ni wọn ọmọbìnrin wọn náà tún bójú wọn wá gbọ́ yí pé bàbá yìí kò ní ni adúpẹ́ fọlọ́wọ́n bá o torí ẹni tó pàtàkì ń di ifá nínú ìlú yìí ni wọ́n ẹni tí wọn ò lè fọwọ́ rọ́ sẹ́yìn pé bóun tí wọ́n ti jẹ́ òun náà ni wọ́n nù lóyè ṣùgbọ́n lọ́wọ́n bá ṣe àánú lé wa lórí ó ṣe ìdẹ̀ra lé wa lórí ó sì ṣe dáadáa lé wa lórí lórí pé ọlọ́wọ́n bá rọ ẹ̀mí bàbá yìí láti gbé nínú fẹnufẹ́dọ̀ wọn wípé àwọn fẹ́ gba Islam ọlọ́wọ́n wá ṣe Islam wọn ó ṣe nírọ̀rùn fún wọn láti kéde rẹ̀ lánàá nígbà tọ́lọ́wọ́n bá ilé kí ọlá ṣe gbígba Islam wọn níjẹta wọ́n ti bẹ̀rẹ̀ irun láti sọ láti zuhur òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ irun ẹni náà àwọn ọmọ bàbá wa yìí wọ́n sọ yìí pé tọ́ nígbà táwọn délé lẹ́yìn àìlera bàbá a sì ń sọ náà ni a sì máa sọ fún àwọn òbí wa torí pé gbogbo àwọn òbí wa tá à ń wò yìí tí wọn bá tiẹ̀ sí